وكل ضلالة في النار يا معشر المسلمين بارك الله لكم في أيامكم هذه وهي أفضل أيام الدنيا قال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا أيام العشر ọpẹ́ ní fún ọlọ́run ọba kọlọkó gba ọpẹ́ nìkọ̀ọ̀kan wa kọlọkó gba ìjọsìn wa gẹ́gẹ́ bí ọkùnrin bá wa ti fi èdè òun náà ní tó ní ṣe pẹ̀lú àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ inú oṣù bẹ̀rẹ̀ṣíjà eléyìí tí ó bẹ̀rẹ̀ láti ere àti bẹ́ẹ̀ lọ́wọ́ ọba àdìkí ọlá kọ́lọ̀ kó mẹ́tẹ̀ wá ṣe kòń dáadáa tó wà nínú ọjọ́ náà. Muhammad sallallahu alaihi wasallam ojú orí wa pé afdalu ayyami dunya yìí tó dáa jùlọ nínú àwọn ọjọ́ ilé ayé òun ni àwọn ọjọ́ mẹ́wàá tó bẹ̀rẹ̀ oṣù gẹ́gẹ́ bọ́lá ṣe sọ wípé wà ní fàjẹ́r wà láyà ní àṣẹ ọlọ́run ní òun fi àlùfájà òun ti búra òun ti fi àwọn òru ọjọ́ mẹ́wàá òun ti búra wà láyà ní àṣẹ ó lóun fi àwọn òru ọjọ́ mẹ́wàá òun náà bá ti búra nípàbọ́ ìlì àhàbìyí àlàyé látara ọlá tó wà fún àwọn ọjọ́ yìí torí wípé ọlọ́run ọba àdìkí ọlá لا يقسم بشيء إلا لعظم ذلك الشيء ọlọ́run ò ní fi nǹkan búra àyàfi kó jẹ́ wípé látara pàápàá nǹkan yẹn àti títóbi nǹkan yẹn lọ́wọ́ ọba ṣe torí búra. ọjọ́ tó dáa jùlọ nínú gbogbo ọjọ́ òun náà ni àwọn ọjọ́ mẹ́wàá yìí. èyí tó dáa jùlọ gbogbo oṣù òun náà ni oṣù kódà ọjọ́ mẹ́wàá tá à ń sọ yìí ó sọ̀rọ̀ lọ́wọ́ àyùwọ̀sẹ́lá tó ti kọ́. ohun tí ó yàtọ̀ tó lóore ju ọjọ́ yìí lọ nínú àwọn ọjọ́ rọmọdọ́ọ̀nù òun náà ní àwọn òru gbẹ̀yìn òru mẹ́wàá rọmọdọ́ọ̀nù àwọn òru yìí òun ló lóore jùlọ nú òru ṣùgbọ́n nípa pé ọjọ́ tí a ní ni àwọn ọjọ́ mẹ́wàá oṣù ìbílẹ̀ ìjà wọn bá àdìkí ọlá kó jẹ́ kí a ṣe àǹfààní tó wà nínú oṣù náà wá oṣù tí ó jẹ́ osu kan tó jẹ́ wípé tẹ́jùmọ̀ òfìhà àrùkálù ìsìláàmù kò lùhà gbogbo àwọn orígun ìsìláàmù pátápátá ni gbọ́ ní ọ̀kan ṣoṣo oṣù yìí ẹ̀rí pé tí ó pọ̀ jù nínú zikir àwọn alálàájì nígbà tí wọ́n bá ṣiṣẹ́ hajj òun náà ní pé làbáìkà làbáìkì gbogbo tó ìwọ náà wọn bá lórí wà ní ìmáṣà gbogbo tó jẹ́ àánú ìdẹ̀ra ìwọ náà bá lórí láàṣẹrí ìjàdásì kò sí ẹ tó lẹ́tọ̀ọ́ fìjọsìn àyàfi ìwọ náà wọn bá. ìfi wọn bá rí bẹ̀ ní òun nìkan ṣoṣo àwọn ọjọ́ wà sọ̀dá ní àwọn ọjọ́ mẹ́wàá yìí àwọn èèyàn máa kírun wájú ìta òmìnira táwọn èèyàn máa ń kí lásìkò ewu ẹlòmíì ìlú ìgbésí ayé e, ó lè má ti jọ ọgọ́rùn fún odidi ọjọ́ kan ṣùgbọ́n ní àsìkò tí wọ́n bá ti ṣe hajj wọ́n máa fi jọ ọmọ jọmọ wọn á sì máa lọ déédéé ní gbogbo jọmọ ni wọ́n máa wà o nínú àwọn ọjọ́ yìí ó tún kó sínú ààwẹ̀ gbígbà torí pé mo ṣe olóore tó dáa jùlọ èèyàn fi súnmọ́ lọ́wọ́ ọba òun náà ní ààwẹ̀. bákan àzàká ti wà sọ̀dàkọ́ àwọn èèyàn máa yọ zàká nínú àwọn ọjọ́ yìí àwọn èèyàn máa ti sàárà tó pọ̀ kọ́nà kó má ti hajj ní ìwọ̀n fẹ́ni kọ̀ọ̀kan wa ẹni tó bá ti lọ rí wọ́n á sọ fún wa oríṣiríṣi báwo ló ṣe máa ń ṣègbìyànjú nínú oṣù nínú àwọn ọjọ́ yìí láti ṣe sàárà àwọn tí wọ́n jẹ́ alálàájì kódà ẹlòmíì ò kì í ní bùkátà tí kò fẹ́ lọ́wọ́ láti fi jẹun látara bí sàárà àwọn èèyàn kò ṣe máa pọ̀ bákan òun náà ni wípé alhaji wà lọ́mùrọ̀ ní àwọn ọjọ́ yìí àwọn hajj gbogbo àwọn tí wọ́n lọ láti nàìjíríà kí ni wọ́n lọ ṣe náà ìṣe hajj báwo lọ bá tún débẹ̀ kí ṣe hajj tó bẹ̀rẹ̀ wọ́n ti ṣe ọmọrán ló fi dẹ́rù kí ọjọ́ yìí ọjọ́ tó kún fọ́fọ́ kò ṣe olóore ni ọlá kó bá tẹ̀ sí wáṣẹ̀ kò ń dáadáa ló fi dẹ́rù ti wà aláfọ̀ọ́hà bí àbíyí àlàyé àwọn ọjọ́ yìí ó gbọ́dọ̀ di ọjọ́ tá a máa dúró pẹ̀lú ẹ̀ ha ó gbọ́dọ̀ di àwọn ọjọ́ tí a máa gbé tá a máa gbé tóbi ha mi tákòwà ìkòló ọlọ́run ní ẹnikẹ́ni tó bá ń gbé àwọn tó jẹ́ àwọn àgbè èyí a máa tọ́ka sí pé ìpayọ̀ lọ́wọ́ ọba ó ń bẹ nínú ọkọ̀ ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ kọ́lọ̀ ọba tó bá ṣẹ̀ṣẹ̀ wá ní ẹ̀ńtà máa payọ̀ lọ́wọ́ ọba. kọ́lá bí lọ́kọ́ yìí lọ́rọ́ ìkan nínú àwọn kọ́ yìí àwọn sọ nínú ọ̀rọ̀ wọn wípé sọ wípé ẹ̀rí àwọn àwọn àwọn tó jẹ́ mẹ́wàá yìí

kọ́lọ̀ wa kó má ṣe fi wá ṣe kò yẹ dáadáa. àdóbi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní máa ní àyàmì àlàámàlù sọ́ọ̀lẹ̀ fìhà àfùdọ́lá àhábù ila Allah ó ní kò sí nínú àwọn ọjọ́ ilé ayé tó jẹ́ ti ṣe olóore ọlọ́run wá nífẹ̀ẹ́ ti ṣe olóore tó dà gẹ́gẹ́ bí àwọn ọjọ́ mẹ́wàá tòlẹ́ṣíjà tó jẹ́ ti ìbẹ̀rẹ̀ àwọn sọ̀hábà ní wàhálà ti jihadu fi sabilillah wọ́n ní ìrì òjíṣẹ́ ọlọ́run kódà kápítà kúkújú ọ̀nà náà ànábì ní wàlàbí jihadu fi tẹ̀lé nígbà káṣí jihadu kújú ọ̀nà náà gan kò lọ́lá tó iṣẹ́ olóore tá a bá ṣe nú àwọn ọjọ́ mẹ́wàá ó ní ìlà rọ́jò ó ní àyàfi arákùnrin kan ọ̀rọ̀ jàbí máa lè yìí gbogbo tó ní ní dúkìá gbogbo ẹ̀ ló kó lọ sójú ogun wà náà fi yìí ẹ̀mí ẹ̀ náà tún gbé lọ sójú ogun wà lábì ẹ̀rì jẹ́ bí ṣé ìkèmí ìlànà kò wá mú kọ̀kọ̀ padà sílé ó tán sójú ogun ẹ̀mí ẹ̀ náà kọ́ òun náà tán síbẹ̀ irú eléyìí nìkan lẹ tó jẹ́ wípé ó lè ṣiṣẹ́ olóore tó lọ́lá ní ọjọ́ míì tó yàtọ̀ sí àwọn ọjọ́ mẹ́wàá yìí wàyí àfúrúsọ tó mubaraka tó eléyìí jẹ́ àǹfààní tó jẹ́ àǹfààní tó pọ̀ tó jẹ́ ti alálùbáríkà ní mankala láwọn kọ́ńbọ̀n àwọn alùpàṣàmà fún ẹnikẹ́ni tó bá létí ìgbọràn tó sì ní ọkàn tí màá fi ronú fúrùkọ́tùlá ní sídọ́ọ̀tì mọ̀kànlẹ̀ fàtàmínà sọ̀rẹ̀ hà àwọn tí olóore tó yẹ ká ti ṣe síwájú sáàrí ṣe eléyìí jẹ́ àǹfààní láti tún ṣègbìyànjú sí o wàtẹ̀fìrì gbóná eléyìí tún jẹ́ àǹfààní láti fi ṣiṣẹ́ tí ọlọ́ọ̀bá máa tàta rẹ̀ torí ẹ̀ṣẹ̀ jì wá tapò ẹ̀ṣẹ̀ wa rẹ̀ wà ní tẹ̀rìdáàdì lè yáwó lè rọ̀hìn àti láti máa gbáradì fún ọjọ́ tó jẹ́ wípé náà kàn náà ọjọ́ tá a máa pàdé ọlọ́wọ́ ọba àdékè ọlá kọ́lọ̀ kó má ṣe ṣe ọjọ́ náà ní ìrọ̀rùn fún wa wà máa da àdásítò mi dáàlì kí ló ní kálukú wa láti pèsè kalẹ̀ fún ọjọ́ péjì àlùkìyà náà nínú ta fi ń pèsè òun náà ní ká ṣe dáadáa nínú àwọn ọjọ́ yìí ọlọ́run yá yóò àlọ́bí náà mọ́ni ọlọ́run lẹ́yìn onígbàgbọ́ òdodo ẹ̀yin onígbàgbọ́ òdodo kó wà fúnṣàkó àlékún náà ẹ̀ṣọ́ ẹ̀mí yín àti ẹ̀mí àwọn ará lẹ́yìn kúrò níbi iná gbogbo iṣẹ́ náà ẹ̀sà sùn gbogbo iṣẹ́ àlùjọ náà ẹ̀jìnà sí ẹ̀gbìyànjú láti mójútó iṣẹ́ náà ẹ̀sà sùn ẹ ti gbìyànjú láti mójútó iṣẹ́ àlùjọ náà ọlọ́run yá ìwà ẹ̀dẹ́gbẹ́ náà lọ́nà àfikún ọlọ́run ẹ̀yọ nígbàgbọ́ òdodo gbogbo tá a bá so yín ní dáadáa ẹ̀nà ọkọ́ náà wọ́n bá. ní kọ́mìnrin ayé àti àhàdá kòmìnirọ́ọ̀rù ṣáájú tí kò tó wá dé báyìí fọyà kó làwọn fi ìdáwọ́lá àkọ́rùtánì ìlà àjàmì kọ́rí nígbà tí kú bá wá dé kó má jẹ́ pé gbà yẹn tó bá ti fún olùfúnni láǹfààní díẹ̀ sí ni là á sọ dákọ̀ gbogbo dáadáa tó yẹ kí n ṣe tí mi ṣe máa bẹ̀rẹ̀ sí máa ṣe wà á fún mi lọ sọ̀rọ̀ ṣe máa sì máa bẹ nínú àwọn ìrere wàlá yóò àfihàn ọlọ́hùn dọ́kítà ní ìdájà àjàlúhà ọ̀nà oní ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ bí àsìkò ẹ̀mí kọ̀ọ̀kan bá ti tó ọlọ́run ò ní fún láǹfààní síwájú. lásìkò wá tó tó àǹfààní kan lélẹ́yìí tí ó yẹ kí oníkálukú wa náà ká ọlọ́run sọ fún wa gbọ́ mi pé yálù alẹ́bí náà lọ ẹ̀yin onígbàgbọ́ òdodo aláàbò yòókù màálà àbìjà ọ̀rọ̀ ti tù jí omìnà àgbàbí ràlí ṣé kí n tọ́ ní sí ojú ọ̀nà iṣẹ́ kan tó ṣe pé tẹ bá ń ṣe aláàyè kúrò níbi ìyá ẹlẹ́ta ìlérò túmí nínú nàbí ìlànà ìwádìí ọ̀gbìn náà fẹ̀ òun náà ní kíkẹ́ gbọ́ náà bá gbọ́ kẹ́ gbọ́jọ́ gbèdé àdìsí àbọ̀bọ̀ wàtìjà nìlú náà fi ṣẹ̀rí ìlànà ìyàgò wà pẹ̀lú gbogbo tẹ ní lójú ọ̀nà ọlọ́wọ́ ọba àdékè ọlá eléyìí orí fún yín tẹ́ bá mọ̀ bá bá yẹ fi ọmọ ọba bá forí bí gbogbo ti dá wàyí lọ jàdá á sì fi yín wọ̀ sínú àlùjẹ́ńdà kọ́nà kó má ṣe ṣe wá ní ọmọ àlùjẹ́ńdà kọ́nà kó má wá lọ́mọ àná pé àǹfààní tó pọ̀ sọ̀rọ̀ lọ sẹ́lá ó ní alẹ́ dáhùn wàhálà ó lè tó nílàáta ìtòjí ọ̀jọ̀gbọ́n òun náà lè ti máa ń dáàbòbò ẹ̀mí ara rẹ̀ ó máa ń ṣọ́ ẹ̀mí ẹ̀ kúrò ní gbogbo tó lè parun gbogbo tá ṣàǹfààní fẹ́mi ìlà máa mójútó bá gbogbo tó máa wá bá pàdé lẹ́yìn ikú á gbìyànjú láti máa ṣiṣẹ́ tán wàlà àdìsímọ̀lá àtìbá àdàfúnáwò àwà ó lè tó fọ́nú fọ́ra tó dé òpòló òun náà lè ti máa tẹ̀lé gbogbo ẹ̀ bá ti sọ fún láti lè náà òun tá a máa sọ nígbà òun tẹ́lẹ̀ mi ní kí n ṣe náà mo ṣe. wà ní sàmánà ẹ̀rọ mọ́ alámàlè irú ẹni bẹ́ẹ̀ náà wà máa rò wípé pẹ̀lú aburú tó ń ṣe òun á dúró ju rí ọlọ́wọ́n ọba kálà ọ̀rọ̀ yìí náà kọ́mọ kó ṣe àtọ̀lì kọ̀ọ̀kan wa. wà ní lẹ́làmán afọ́ọ̀nìkà nínú àwọn ṣe olóore tí ọlọ́wọ́n bá ní kí ọlá tó fẹ́ ká mójútó àwọn tẹ̀lé pọ̀ dáadáa nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí àkọ́kọ́ àlàámánù pọ̀ níhà òmùmà òun náà ní kí gbogbo tá a bá ti mọ̀ wípé ó jẹ́ oṣù olóore gbogbo ẹ̀sùn sábójútó nínú àwọn ọjọ́ mẹ́wàá mọ̀nà àdìlà pọ̀ níhà ọmọ lẹ́nikẹ́ni tó bá ti dáadáa lóye mìzákàrí mímkù mìzákàrí àwọn òǹtà ẹni náà jọkùnrin ni àbójóbìnrin wàhùwà mọ̀mínú ó wá jẹ tó ní ìgbàgbọ́ fálànà ìyàtọ̀ wọ ọlọ́run ní ayé tó dáa là jẹ́ kí wọ́n níbẹ̀ máa lò wà lánàá dídí aláwọ̀ lè àṣàlì mà káàrò ìyàgbọ̀n lóòrùn tó bá wá di lọ́rùn ẹ̀sán tó pọ̀ níṣẹ́ tí wọ́n ṣe òun la máa sọ fún wọn. mọ̀nà àmìlà sọ ní ha ẹnikẹ́ni tó bá ṣe dáadáa ó ṣe ara ìyá mi iṣẹ́ olóore lápapọ̀ agbọ́dọ̀ mójútó nínú àwọn ọjọ́ mẹ́wàá tí a ti bẹ̀rẹ̀ láti èrí lọ wàhálà wájú ìṣẹ̀lẹ̀ kòsùn ẹ wàá rí tabawa fẹ́ ti àdáyọrí àwọn ọ̀sẹ̀ nínú iṣẹ́ àtìníkàtì gbogbo tábàbọ̀ sí dáadáa ni tí olódi wọn àlọ́dúnwà Muhammad sallallahu alaihi wa sallam ó lè ẹ̀rẹ́ tó dáa jùlọ kọ irun náà ó lè tó dáa jùlọ ní ọmọ ẹ̀lẹ́yàn mọ̀ wàhásùnà àmàlò olóhùn náà lè tọ́lọ́ fún ní ẹ̀mí gígùn wàhásùnà àmàlò iṣẹ́ olórí ẹ̀ wá pọ̀ wàṣàrùn náà ó lè tó jù lọ rẹ̀ léèrè máa ń kọ́ ọ̀la ẹ̀mọ̀rò òun náà lè tẹ́lẹ̀ a wàṣà àmàlò ṣùgbọ́n wa torí wípé kí ni mélòó mélòó tẹ́lómi bá wo twenty years back arọ sí àwọn ọrẹ tí wọ́n jọ ni ní ogún ọdún fẹ́yìn tí wọ́n ti jáde láyé àwọn bí ogun ẹlòmíì náà tó ẹ tí twenty ọmọ ten years sì lè ní irú àwọn ẹni bẹ́ẹ̀ tóun gbọ́mọ kékeré sí lòun tóun náà bá a rí i pé bóyá bí ọdún márùn-ún sẹ́yìn àbọ̀dún mẹ́fà àwọn kan wà ní àwọn táwọn jọ jẹ́ sàwárù tí irú ẹni bí òsì láyé lọ kọ́ni tọ́lá àwòrò irú ẹni bẹ́ẹ̀ ní náà ti bo ẹ̀mí kan lọ kọ́nà kó má ṣẹ̀kù wà lẹ́nu lórí dáadáa. àwọn tó jẹ́ wípé mójútó ní àdáyọrí àwọn ìpọ̀ àádárúkọ ọba nínú àwọn iṣẹ́ tó yẹ kí àmójútó al-iktharu zikiri zikrillahi ta'ala òun náà ní wípé ní àwọn ọjọ́ yìí ká ọba lọ́pọ̀lọpọ̀ wadhkurullaha fi ọlọ́run ní ká máa rántí ọlọ́run láwọn ọjọ́ a fi mọ̀ àwọn wo ni àwọn náà ní àwọn ọjọ́ hajj àwọn ọjọ́ tí a fi òǹkà sí yẹn ẹ máa fi sí ọ náà èyẹn náà ní àwọn ọjọ́ tó wà lẹ́yìn ọjọ́ yìí àyàmù tẹ̀sílẹ̀ ẹ̀rí tí ọlọ́run bá fẹ́ ká máa wà lórí ìrántí ọlọ́run ọba ni wá kúrú hù ọlọ́run yẹn máa rántí ọba gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti máa rántí àwọn bàbá lọ àbíkẹ́ tí jù bẹ́ẹ̀ lọ. كان النبي صلى الله عليه وسلم يذكر الله على كل أحيانه ìyá wa Aisha rọ́bì aláàdìhà ó ní ànábì sallallahu alaihi wasallam ó máa ń rántí ọlọ́wọ́ ọba gbogbo gbà ní. gbogbo gbà ní ànábì sallallahu alaihi wasallam ló máa ń rántí ọlọ́wọ́ kò ń fi rántí ọlọ́wọ́ ọba lẹ̀ nígbà kan bó ti yẹ kíkè sí ayé tiwa náà kó rí nìyẹn. ọlọ́run ní yáyọ alẹ́dínlá amánugùn ọ̀gbọ́n àhàdé ìrọ̀ kẹ̀síìrọ̀ ọlọ́run lẹ́yìn onígbàgbọ́ òdodo ẹ máa rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ wá sàbíṣó bukúrọ́ dá wa àfíìlà ẹ sì máa ṣàfọ̀mọ́ fọ́lọ́run ọba ní àárọ̀ àti nírọ̀lẹ́. ọlọ́run bá ní fàkùrù ní àgbórókò ẹ máa rántí ìlú èmi náà rántí wọ́n á takùnú kalẹ̀ nínú ọlọ́sùn lọ́ọ́ ọlọ́run ní onígbàgbọ́ òdodo ẹ má dà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n gbàgbé ọba látara kó gbàgbé ọlọ́run ọlọ́run jẹ́ kó gbàgbé ẹ̀mí ara wọn gbogbo tó máa ṣe wọ́n láǹfààní láyé àti lọ́run wọn á gbàgbé láti ṣe kí ló fàájọ mọ́ látara ìgbà rántí ọlọ́run ọba bí aládìkìrọ̀ máa mọ̀ ìlú àlàtọ́ à torí pé ìgbà rántí ọlọ́run nínú tí máa rọ ni lọ́wọ́ láti máa tẹ̀ láti ọlọ́run ọba yìí. yá àrọ́jù lómìnà ábì nàbí ìsọ̀rọ̀ arákùnrin kan àwọn sọ̀hábà ó wá bá nàbí ìsọ̀rọ̀ àìwọ̀sẹ̀lẹ̀ wá sọ pé yá rọ̀ ilé òjijì ọlọ́run ọba inna shara'i al-islam qad kasurat alayya gbogbo àwọn òfin ẹ̀sìn tó kàkálẹ̀ fún wa yìí ó tóbi ó pọ̀ lémi lórí fadùnlani ala shay'in atashabbatu bihi sọ nǹkan kan fún mi tó jẹ́ pé kí n bá ń ṣe màá máa fi ṣàbẹ̀wò màá máa fi ṣèrànlọ́wọ́ lórí pé kí n lè máa ṣe àwọn ọjẹ́ tó náà bá ní iṣẹ́ yìí ànábì ó ní láyà zálù lè zálù ká wọ́n ti bá mi zikiri dáì tààlà ó ní má jẹ́ kí àwọn ọ̀rẹ́ yẹ kó gbò kúrò níbi ìrántí ọlọ́wọ́n ọba tó o bá ti rántí ọlọ́wọ́n ọba àti tẹ̀láṣẹ ọlọ́wọ́n ọba máa rọrùn fún ẹ. ìlànà ìmọ̀ṣíbà ni mo yọ̀ ṣe gbòmù bẹ́ẹ̀ ẹ tó bá nífẹ̀ẹ́ nǹkan ó máa ń rántí nǹkan yẹn gbogbo gbà ẹ tó bá nífẹ̀ẹ́ nǹkan á máa tẹ̀lé man àhábà ṣe àlàkàrọ̀ mi zikiri. wọ́n lẹ́ni tó bá nífẹ̀ẹ́ kan á máa rántí ẹ̀ gbogbo ìgbà ìdá ahbabta Allaha àtàrùtà min zikrillah tó o bá nífẹ̀ẹ́ ọlọ́wọ́ ọba ìwọ náà máa rántí ọlọ́wọ́ ọba gbogbo ìgbà ìmá rántí ọlọ́wọ́ ọba bẹ̀ẹ̀ni kó bá wa nínú tó tóbi jùlọ náà tí a bá ṣe òun náà ní ká máa rántí ọlọ́wọ́ oníkàbọ̀ sí láìláha ìlànà nínú ọ̀sìn ọlọ́run subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billah rabbil firili àwọn ilé ojẹ́lu tó ṣe pàtàkì tá a máa ṣe nínú àwọn ọjọ́ yìí àlọ́dúnwà muhammad sallallahu alaihi wasallam ó ní kalimatan ó láwọn gbólóhùn méjì kan wá o habibatani la ọ̀bì pàtàkì alàlìsáàd bẹ́ẹ̀ bá fẹ́ wí ó fúyẹ́ lórí ahọ́n tẹ̀kí ìlàtàkì fìlìlìsáàd tábà sí àwọn gbólóhùn méjì sórí òṣùwọ̀n wọn já kéèlì subhanallahi wa bihamdi subhanallahi alazim olóòlò ní kéèyàn bá sọ pé subhanallah wa bihamdi mímọ́ ní fọ́lọ́ wọn bá pẹ́ ní fún subhanallahi alazim mímọ́ ní fọ́lọ́ wọn bá ọba tó tóbi tó kàǹkà gbogbo nǹkan lọ nínú àwọn nǹkan tá a gbìyànjú láti máa ṣe nìyẹn nínú ìrántí ọlọ́wọ́n bá ní kí ọlá ìwọ náà ní yáni àpò akéde tó ọlá àti àlejìkiri ọlọ́run ní kábàá kí ẹ̀rọ lẹ́yìn tí afẹ́rọ́ sí òun ọlọ́wọ́n bá ní kí ọlá fáyínà ló ní yáni sọ láti ní ìyá ọmọ ìjọba àti bàtà áwọn ìlà àlejìkiri ńlá ọlọ́run tí wọ́n bá ti pèpè fóònù júmọ́ ní ọjọ́ ọjọ́ júmọ́ bákan náà àtàwọ̀bàtò nàṣúhà káma sábà kọfìlẹ̀ kótóba tẹlẹ máa bíyà òun náà rí wípé gbogbo ẹ̀ṣẹ̀ tá a ti dá oṣu oṣù yìí oṣù ọ̀wọ́ ni gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn ti dá kéèyàn jẹ́wọ́ kúrò láàrin òun ọba ta wa tó kọjá ní yìí torí pé àtà ìbòmìnà ànábì tó bá ìwọ̀ sọ́là ó lè tó bá tú bá kúrò níbi ẹ̀ṣẹ̀ á dà gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ wípé kí ni kò dá ẹ̀ṣẹ̀ yìí rárá ni. èsì rí sí ànábì wa Muhammad sọ̀rọ̀ àìwọ̀ sọ́là ó ní mọ̀nà hajjá ó lẹ́nikẹ́ni tó bá ṣe hajj wà lámìyàwó ó ṣe hajj kò ṣe ṣìnà kò sọ̀rọ̀ ṣìnà ó ṣe hajj ní hajj dáadáa ó ní rọ́jà káyà omi ìwàlàdá ti hàn ó mú ó ní wẹ́n nílẹ̀ máa padà sílé lẹ́yìn tí lẹ́sẹ̀ lọ́rùn gẹ́gẹ́ bí ọjọ́ tí yẹ ìtayé gẹ́gẹ́ bí ọjọ́ tí yẹ ẹbí sáyé tí ò lẹ́sẹ̀ kọ̀ọ̀kan lọ́rùn bọ́ọ̀rọ̀ ìṣègbà rí nìyẹn ẹ̀tún ṣe hajj àwa náà wá wà ní oṣù hajj aláǹfààní láti ṣe hajj ẹ jẹ́ ká túbà lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ wa wà mí lọ́la ahmed ilé ìjẹ́nu tó ṣe pàtàkì ọlọ́run yá yọ alẹ́ bí ìlànà rẹ̀ ẹ̀yin onígbàgbọ́ òdòdó tó wọ ilá náà táwọn bàtà nà só ọlọ́run yẹ ẹ kúrò bí ẹ̀jẹ̀ ní ìfi yá wà tó wọ ilá náà jẹ̀ ní àjùwà ni mo mìíràn ọlọ́run ní ẹtú bá lọ sọ́dọ̀ ọlọ́wọ́ rẹ̀ yóò nígbàgbọ́ òdodo láàlákò tòkè hàn kí ẹ bá aṣọ oríire ayé àti ti ọ̀rọ̀ kọ́nà tó yẹ kí aṣọ oríire. wàmínà làmán alẹ́sìmáàmù ní sọ̀lá wa ti lọ́kọ́ọ̀mù nínú àwọn ti olóore tá a tún gbọ́dọ̀ mójútó nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí òun náà ní ká ní àkólé kan tó ga fún àwọn ìrun wa àwọn ìrun wa ká ní àkólé kan tó ga fún ànábìwá muhammadu wa àdìyàn ó ní mọ̀ lọ́ọ́ man ghada ila al-masjid wa raha ó lẹ́nikẹ́ni tó bá ń lọ ní ìdájí kùtùkùtù tó ń lọ sí mọ́ṣáláṣí láti lọ kírun tó sì ń lọ nírọ̀lẹ́ ìyẹn ni pé ó ń kí ṣubú ìdédé ó ń kí ásírì dédé ó ní bánà lọ àádà lọ làwù nùdùlàwù kullama rahan wa ghada kullama ghada wa raha ó ní ọlọ́wọ́ bá máa pèsè nùdùlù kalẹ̀ fún nínú àlùjẹ́ náà ní gbogbo ìgbà tó bá ti lọ láàárọ̀ tó lọ nínú nírọ̀lẹ́ kí ni ó dùn òun náà ní nǹkan àlejò nǹkan àlejò ọlọ́run máa máa pèsè ẹ̀ka lẹ́sùn ní gbogbo ìgbà tó bá ti lọ kí zoo ẹ̀ tó lọ kí sóbè tó ti lọ kí áńtírì eléyìí ló jẹ́ nínú tó ṣe pàtàkì nípa pé ká gbìyànjú láti rí wípé àmójútó èrò kíkí àlọ́dúnwà Muhammad sọ̀rọ̀ àlùyọ̀ gbẹ́dá ó sọ tó pọ̀ fún wa nínú àǹfààní èrò láwọn èyí táwa náà tàbí tàbí tán síwájú òun náà ni pé ìrun èèyàn tí èèyàn bá wá sí níjọ náà ó lóore ju ti àdá kìlọ̀ kọ́mọ̀ kó bá tẹ̀lé ṣe fún wa ká gbìyànjú láti mójútó òun wa ní àwọn àsìkò yìí wà nínú àti ìlà wàá tó lè kó àn òun náà ní pé ká máa ka àlùkò àn lápapọ̀ afdọ́lù zikir kìlà wàá tó lè kó àn ànábi sọ̀rọ̀ máa ń wọ̀ sálá ó ní ìtú dáa jùlọ nínú ìrántí ọlọ́run òun náà ní ká máa ka àlùkò àn kẹrí ó sọ wípé mọ̀ kọ́ra àhárùfà lè kìjáde lá ẹnikẹ́ni tó bá ká ara nínú ọ̀rọ̀ ọlọ́run ọba falahu bihi hasana olùmọ̀gbàlága wàlẹ̀ hasana tó bí àti àgbáyà onílàdàkà tó ń sọ ní òun náà ní pé mẹ́wàá. láàpọ̀lù alìsìlámì haru ohun tí mo sọ kọ́ ni wípé alìsìlámì pé arábì wàlákin alìbò harufun wàlámù harufun wàmímù harufun gbogbo alìsì tẹ bá ti ń kà ẹ máa gbàlága mẹ́wàá jọmọ. bẹ́ẹ̀ bá ka jújù mẹ́ta ní ojúmọ́ ládàá tó máa gbà òní ní five hundred thousand bí ọba kájú sùn mẹ́ta bí ọba wa da sí ọjọ́ mẹ́wàá tó kájú sùn mẹ́ta mẹ́ta apalẹ̀ òde Quran bí ọba da sí mẹ́rin láàrin ibi ọjọ́ méje èèyàn apalẹ̀ òde Quran láàrin bí ọba da sí tabada Quran sí ọ̀nà méje tabadi kájú sùn mẹ́rin mẹ́rin láàrin ọjọ́ méje àti ọ̀wá alágbára láti kà káwa náà kà kájẹ́ kó pọ̀lú tẹ́lẹ̀ lọ mọ́ àtàdá bóre àyà àti pẹ̀lú wípé ká máa ronú sí ìtumọ̀ ayálùkọ̀ àn ká sì máa gbìyànjú ká máa ro wípé báwo la ti fẹ́ mú lò nínú ìgbésí ayé wa. wàmínà làmáàlì àfihàn wálé ìgbà òní hà òun náà ni ká gbá àwẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ọjọ́ tí a sọ yìí. ẹ̀rí wípé kò sí ẹ̀rí kan tó sọ wípé ẹni tó bá ka Quran nínú oṣù dòlẹ́hìjà agbàyè ládàbàyè àríwẹ̀kọ́ ni kò dé tó sọ wípé ẹni tó bá rántí ọlọ́wọ́ bá níyì ìgbà báyìí nínú ìdòlẹ̀ ìjà abalada báyìí bẹ́ẹ̀ náà ni àwẹ̀ kò sí àdáyọrí kan nípa wípé iye àwẹ̀ báyìí lè ká gbà lẹ́yìn àwẹ̀ ìyàwó mọ̀ àárọ̀fà ọjọ́ àràfà nìkan òun náà ni àdóbi sọ̀rọ̀ bá àjọ sọ́lá ń sọ̀rọ̀ nípẹ́ gbogbo àwọn ọjọ́ tó kù lábẹ́ wípé nínú tí olóore téèyàn máa ń ṣe òun náà ní àwọn ẹni àlọ́bí sọ̀rọ̀ bá àjọ ó ní mọ̀ nsọ́mọ̀ fi tẹ̀bí ìlànà ìyàwó mẹ́rin ó lẹ́nikẹ́ni tó bá gbàwé ọjọ́ kọ̀ṣù péré torí tọ́lọ́ wọn bá bá àgbà lọ́ọ̀hùn bẹ̀yìn náà wà bẹ́yìn náà láàrin gàmàrin náà kọ̀ ní ìfà ó ní ojú òde ní seventy miles ọ̀nà ọba máa fi gbé òun àti lọ́jì lọ síra wọn ẹni tó bá gbàwé ọjọ́ kan tó bá wá dé pé lábẹ́ yẹn lábẹ́ fi gbàwé pé àwọn ọjọ́ yìí kọ́ káwa náà kọ̀ yẹn tó gbàwé ká gbàwé lọ́pọ̀lọpọ̀ ohun tó dára ni ṣùgbọ́n gẹ́gẹ́ bá ti máa ń sọ fún wa tí a bá yan àwọn ọjọ́ sátọ̀dé tó wà ń bẹ̀rẹ̀ torí ọ̀rọ̀ àlọ́bí sọ máa lò sẹ́là tó ní láta súnmù yàwó tàbí láti lọ torí lọ àlẹ́ ikú ẹ má gbà àwọn ọjọ́ sátọ̀dé àyàfi èyí tó bá jẹ́ ọ̀ràn yàn. a ti fi ṣàlàyé lọ́pọ̀lọpọ̀ ìṣìlá ìfàǹfà tó wáyé lọ́dọ̀ àwọn àfà lórí ipa aláwọn àfà tó sọ pé kò sí láìpẹ́ ń bẹ̀ pàápàá jùlọ pé èèyàn bá gbajúmọ̀ ṣùgbọ́n àwọn sọ fún wa pé ohun tí ó tẹ̀wọ̀n ní ọ̀dọ̀ títí wa gẹ́gẹ́ bí o tí a rí nínú àkọọ́lẹ̀ àwọn àfà òun náà ní wípé ká pílẹ̀ lórí wípé kí ni alimahaduru mukọ́dàmú alalimumeyi tábà rí ẹ̀rí kan tó sọ pé kí ní èèwọ̀ ni alẹ́ ẹ̀rí kan tó sọ pé kò sí láìsí ń bẹ̀ ẹ̀rí tó sọ pé èèwọ̀ ni yẹn la máa gbájúmọ́ torí pé tábà lọ sí nǹkan èèwọ̀ ó di wàhálà jọ gbèdé àdìsíyá náà ṣùgbọ́n èyí tó ní ká ṣe yìí ó kàn gbogbo wa pàmò gbalada ni the only thing that dey lose ni pé à ní gbalada àtúwá gbalada tó bá jẹ́ pé ìdíjà fi gba àwẹ̀ yẹn gan torí ń parẹ́ èyí tó ní ká má gbà á ni àníyàn pàfẹ́ gbà yẹn sábàtà ájúrò dáàlì láti ẹ̀ ti ṣe kí ni òtí dúró kọ́lọ̀ fi wá ti kò ń gẹ̀ dáadáa ní abẹ́ eléyìí ká tó lọ síbẹ̀ yẹn ìyẹn jẹ́nu sí a láti ṣe wípé ààwẹ̀ ohun tó ṣe pàtàkì ni ní àwọn ọjọ́ tí a sọ yìí nínú iṣẹ́ tó tóbi jùlọ téèyàn fi ń súnmọ́ náà wọn bá òun ní àwẹ̀ ànábìwà mùsùlùmọ́ tó wà nínú bẹ́ẹ̀ ó ní ọ̀nà wọn bá sọ wípé ó lò ámàlì ní ádámù dáhùn ìlà sọ ó ní gbogbo ọṣẹ́ tó bá lọ́bí ádámù bá ṣe òun ló ní àyàfi àwẹ̀ fa iná òní wà á na ádìdìlì èmi mo ní àwẹ̀ èmi sì ni màá sọ̀rọ̀ lẹ́sọ̀ọ́ torí wípé ẹ̀sán tó wà fún aláwẹ̀ kò ní òdiwọ̀n pé ẹ̀rẹ́wàá ni wọ́n kò ní ọlọ́run nìkan ló mọ bí ẹ̀sán yẹn ṣe tó torí kí àwẹ̀ ó jẹ́ iṣẹ́ tí èèyàn máa ń ṣe torí ìtọ́lọ́wọ́ ọba nìkan ẹni tó gbàwẹ̀ ní owó alẹ́ yìí sì kò tẹ́ tó mọ̀ àyàfọ́ ọlọ́wọ́ ọba béèyàn kan bá sọ fún wa kó ń gbàwẹ̀ tí o gbà ta ló fẹ́ mọ̀ jọmọ́ ọlọ́wọ́ ọba ni tó iṣẹ́ tí kíláàsì ẹ máa ń tóbi jù tó jẹ́ pípa máa ń ṣe torí ìtọ́lọ́wọ́ nìkan òun làwẹ̀ lọ́nà tó ẹni tí ò gbàwẹ̀ tẹ́lẹ̀ tó ń parọ́ pàwọn èèyàn ọlọ́wọ́ bá ló ní òun sì ló ní ìmọ̀ nípa ẹ̀. wà mí nìhà nínú iṣẹ́ olóore tó dáa kéèyàn láǹfààní láti ṣe ní àwọn ọjọ́ alhaju wàlẹ̀ ọmọra òun náà ní pé ká lọ sí hajj ká lọ sí ọmọra kò sí ìbọ́jọ́ mọ́ torí pé alhaju arafa ohun tó ń jẹ́ kókó hajj gbọ̀ngàn ní arafa gbogbo àwọn iṣẹ́ tó kù kéèyàn bá ìbá tó bá bá arafa ó sì bá ọ tó ọjọ́ arafa kú ọ̀la kú ọ̀túnla àwọn kan sì máa ń hajj ọlọ́wọ́ bá lè dí kéde náà ká máa wà nínú wọn àbí bẹ́ẹ̀ kọ́ níjọ náà ní èyàn kì í jápọ̀ á sì lè máa bẹ náà pé wọn náà hajj ọdún ìbá ti lé wọn fèrè náà á sì lè máa bẹ náà àwọn ti máa fi jẹ́dà àà ti jẹ́dà tí buhari bá lóun fẹ́ lọ ń á ní kó má wọlé ni ní kó pè gbé lọ kó wọn lọ ṣé èèyàn pa di ẹ lọ́wọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni nígbà tó bá lè dìyàn ò mẹ́rù lọ sí amẹ́ríkà táwa ni wọ́n lè dìmọ̀ pé ó yá ẹ̀jẹ̀ kò náà máa lọ tó wà ní jákọ̀ ká sì máa bẹ̀. táwa wá ń bẹ̀ náà lórí ẹ̀ hajj ẹ̀ kọ̀ọ̀kan wa. bí wo kókè hajj sí àbíọ́múra hajj àti ọmúra. ó ní mọ̀ sọ́la asúrùhà fi ìjàmọ́ àti ó lẹ́nikẹ́ni tó bá kí ṣubú yìí níjọ̀mọ́ ọ̀kan àwọn méjì ni àwọn mẹ́ta ni ó dà kí ṣubú yìí níjọ̀mọ́ ọ̀kan Súnmọ̀ kọ́ àdá yẹ́kùrù náà ó wá jókòó ó ń ṣe ìrántí ọlọ́wọ́n ọba àlékiọlá hátà sàkùnrin àṣàmù títí tí òòrùn fi yọ. Nígbà tó òòrùn bá yọ, súnmọ̀ sọ́lá rọ̀kà àtẹ́yìn ni ó wá yọra káà méjì كانت له كأجر حجة وعمرة ó ní ọlọ́run bá máa fún ládàá ẹni tó ṣe hajj àti umrọ táàmà ní pérépéré táàmà ní ìtòpé táàmà ní ìtòpé ma tó máa dòní dínkù jọmọ káwọn náà wá mójútó nǹkan báyìí ní àwọn ọjọ́ yìí tá a bá sí òótọ́ káwa mọ́ṣáláṣí ká máa ṣe ìrántí ọlọ́run ọba káwa lọ lọ́kílà méjì káwa lọ lé èlé ìjẹ́ tó ṣe sí táwọn ènìyàn rẹ̀ máa ń ṣe. abdullahi bin Mas'ud ara àyè ní ọjọ́ kan àwọn kan ló àwọn tàbí rùn wọn lọ bá nílé gẹ́gẹ́ bí àfa fún wọn ànábì láyé gba ẹ̀fọ́ wọ́n wá délé wọn láàárọ̀ wọ́n wá bèrè wá padà yìí kọ́ wọlé wọ́n wá lọ́ra kó wọlé nígbà tó wọlé sọ sí ẹ̀ wọlé wọ́n ní àwọn wò wípé bóyá àwọn èèyàn ti ń polú lẹ́nu ó wá ní àtàbùrùmùnà bí áàlì ìlú mọ̀sọ̀rọ̀dù họ́fúlá tí oúnjẹ rò ní wípé olùkọ́nú pọ́ra àwọn ará ilé tèmi láwọn tí wọ́n bá sùn lẹ́yìn àṣùgbà ó ní kí oúnjẹ nìyẹn ẹni tó wá jẹ́ ẹrúbìnrin tó wà pẹ̀lú ẹ̀ ìyá bọ́ta alẹ́tẹ̀tẹ̀ ọ̀ṣám àwọn abèrè lọ́wọ́ ẹ̀ bá wọlé ṣé òun ti yọ arábìnrin yà pé rárá a kàn sílé pẹ̀lú zikiri tó ń ṣe obìnrin lọ a ti yọ nígbà tó bá wá sọ wípé òun ti yọ àwa sọ lẹ́sìn mo ti parí oúnjẹ àárọ̀ ti dúró tí wọ́n bá kírun kọ́ lẹ́yìn ẹ̀rọ wá ṣe bí kírun dáadáa kọ́lọ́ kó má ṣe fi ṣòro ọ̀fẹ́ nìkan kan wa lọ. wà á nílẹ̀ ha àti rí ọ̀nà tá a lè gbàgbá ládàá hajj àti umura kódà ká má kúrò lágbòdò kọ́lọ́ kó má ṣe ní ẹ̀wọ̀ ọ̀fẹ́ nìkan kan wa. àdúà nínú tá a máa ń ṣe ní àwọn ọjọ́ iná ní ká pọ̀ ní àdúà torí kọ́lọ́ bá máa ń gba àdúà dáadáa ní àwọn ọjọ́ yìí. àlọ́ wàkọ́lá rọ́bùkù mọ̀dẹ̀rúnì àtẹ̀jìbì lápò ó ní ọlọ́ọ̀bá yìí sọ pé ẹ pè ní máa darí lọ àwọn tí wọn bá pè ní onígbéraga ni wọ́n fún àwọn náà tó bí bá ń ṣàdúà àyè máa ṣàdúà nínú sábàbí tó bá jẹ́ kí èèyàn wọ náà nìyẹn ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa ṣe àdúà àdúà táwa ní ká ṣe àdúà táwa máa dá ṣe ni torí bí ọ̀gọ̀rọ̀ àwọn àyè táwọn mùsùlùmí gan máa ń wá àdúà lọ sílé ni ẹ̀rí àwọn oríṣiríṣi àyè wọn á ní ká gbómi wá kílẹ̀ gbòmìnà ìgbọ̀ngàn èyí láwọn obìnrin náà bá fẹ́ ṣàdúà wọn á ní yorùbá la fẹ́ ṣàdúà wa adẹ̀ máa dìde dúró ṣe ibo lẹ ti rí yẹn jọ̀rọ̀ àdúà tá a ní kó o ṣe kò ń ṣe pé kó o lọ sásàlá tù là ń sọ ohun tá à sọ ni pé lóru ìdìbò rẹ ó kéwòn tán ṣàdúà ó lọ títì máa bẹ lọ́wọ́ bá ó dájókòó máa fi ẹbùkátẹ̀ síwájú ọlọ́wọ́ ọba àdékè ọlá eléyìí ti àgbàlérò kọ́nà kó má tẹ̀ gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa nínú tó tẹ̀lé sọ́ọ̀mù ọmọ àrọ́pà òun náà ní wípé ká gba àwẹ̀ ọjọ́ àràpá ànábì tó ń bá lọ sálágbà tó bí ó ní àtẹ̀síbùhù wàhálà ńlá ayùká fìrọ̀ sánà àlẹ́dẹ̀ kọ́bìlà ó ní mo rò wípé tí ìyàn bá gbá àwẹ̀ yìí mo nígbàgbọ́ wípé ọlọ́run bá máa bá pa ẹ̀ṣẹ̀ ọdún kan tó ti lọ rẹ́ àti ẹ̀ṣẹ̀ ọdún kan tó ń bọ̀ tí ìyàn bá gbà wẹ̀ ní ọjọ́ àràpá wàhálà ìtànà tàbá wọdún táwọn yìí. يصادف يوم عرفة يوم السبت àwọn ọjọ́ àràfà ó ṣe déédéé ọjọ́ sátọ̀dé a ti ṣe lálàyé tó pa wípé àwọn àfà wọ́n ní fanfa àwọn sátọ̀dé jalè gbá àbálẹ̀ hadith méjì wá wọ́n kọ lura wọn ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn ìkọ́ wípé ìyàwó ìwéyà Buhari ló gbà wá ó wà ní ìjọpọ̀ ànọ́bìdé sọ̀rọ̀ àlèwọ̀sọ́là ànọ́bì sàkíyèsí kó ń gbà wẹ̀ ànọ́bì béèrè lọ́wọ́ ẹ̀ pé tó gbà lánàá sọ̀ọ̀sì torí ní àgbọ̀dọ̀ já gbà wẹ̀ ọjọ́ júmọ́ ìyáwá ló ń wò gbà ó ní àtàkùn ní ìnà tí ó máa lọ́la ìyáwá ní àti ó ní tó bá jẹ́ ibẹ̀ yẹn làwọn àfa àti mo wí pé tó bá jẹ́ pé èèyàn gbà wẹ júmọ̀ nǹkan ó lè gbà sí sátọ̀dẹ̀ àdìsí kan nìyẹn gbogbo ẹ tó bá sọ fàlì gbà wẹ sátọ̀dẹ̀ orí tọ́jú olé náà nìyẹn kò fẹ́ rí i ẹ̀rí mi wá wa mo ti sọ fún wa pé méjèèjì ló fẹsẹ̀ rí lẹ̀ àbújá wùdí ló gbà wá ẹlòmí àwọn pé ẹbọ tàbújá wùdí ló gbà wá torí wípé ní ọ̀dọ̀ àwọn àfa mi tẹ̀pìlì a máa ń gbé ọlá fún Buhari lórí àwọn àfa àdókò ṣùgbọ́n tí yorùbá lẹ́kọ̀ọ́ pẹ̀ á rò pé alálùsílà gbogbo ìgbà ní rárá o kò ṣe gbogbo ìgbà ẹ lè rí hadith inú bukhari ó jẹ́ hasan ẹ rí hadith inú abu dawud ó jẹ́ sahih sahih sì lágbára ju hasan lọ sahih hundred percent hasan seventy five percent jẹ́mi pé tí yorùbá ní seventy five percent ní class kí la bá fún a fún pass mark tó ló fi jẹ́ pé hasan náà pass mark ni so àdìsí àbújá àwùjọ wa sọ wípé anábìsọ̀rọ̀ àlùwẹ̀ sẹ́là ó ní láyà tún máa ń na àhàdógún ìyá ọmọ sábà ìlà ìmọ̀ tó ń lọ àlékún èèyàn kan lórí ògbọ́dọ̀ gba àwọn sátọ̀dé àyàfi tó bá jọ́rọ̀ yẹn àyàfi ìtòbájọ́rọ̀ yẹn ó ní kódà tẹ́ ẹ̀ bá wá ní oúnjẹ rè jẹ́ńjọ́ yẹn tó bá jẹ́ pé èpo ojú kéèyàn wá lọ síbi igi kan níbẹ̀ wá bó èpo ẹ̀tẹ̀ wá jẹ́ kẹ̀gbẹ́dù e láti lè fi rinlẹ̀ sí àlè àwọn àpáàtì wọn sọ páàlì gbàwé jọ sátọdì wọn rí àlọmọ àgbòrò mọkàndínláàmọ alàlùmọbẹ ẹbí tó bá sọ pé gbọ́dọ̀ ṣe àbàgbọlá fún lórí yìí tó náà lè ṣe àlọbí tó náà lè ọsọlá ní máàna àìsòkò máàlù pàṣẹlìbù ó ti bá pọ̀ pẹ̀lú ẹ̀jìn lọ sí pépépépé wà má àmọ́ sòkò bí fàtú nínú mọ̀ sàtọ̀tù tí bá ní ẹ ṣe ẹ̀rọ la ṣe èyí tẹ́ ẹ bá lágbára láti ṣe ṣùgbọ́n táwọn ìbá ni a máa ṣe wọ́n ní má ṣe ọlọ́run ọba ó ṣàgbà máa ṣe ọlọ́run so bí àwọn ọkọ yẹn ṣe rí yẹn. sábà wá rí ìyọkọ tó ń dúró tó jẹ lórí ìmọ̀ tí ò ṣe lórí ìfẹ́ lórí à ẹni máa ní má gbà ọjọ́ àràfà á ti má gba ládá irú ẹni ya ìmọ̀kọ àti ìfẹ́ kódà tó bá gbà ó lè má ní ládá wájú ọlọ́run ọba ṣùgbọ́n tó bá jẹ́ pé lórí ìmọ̀ pé àwọn ẹ̀rí tó wà nílẹ̀ yìí eléyìí ló jẹ èmi ọkàn mi balẹ̀ sí tẹ́bárẹ́ lómi tó bá máa tọ̀ wá ní hadithi tó sọ pé ká má gbàwọ̀ ẹyẹ hadithi yóò fẹ́fẹ́ rílẹ̀ tẹ́bá béèrè lọ́wọ́ ẹ ẹ́ pé kò mọ̀ nǹkan kan pẹ̀ àwọn amọ́ṣáláṣí kan gbà tá a fà ṣe ara ní ni. wọ́n wá ń sọ̀rọ̀ pa ìtìkáàfà àti hadithi tó ní mọ́ṣáláṣí mẹ́ta ni ká ti ṣe kò wù díẹ̀ wá mọ́rọ̀ àlàyé àwọn wa lórí ẹ̀ ó ti parọ́ màá lọ́dún sọ̀rọ̀ mọ́ wọn kọ́lọ̀ wọ́n lọ kó fi ṣe rọrùn fún wa ó bá ní ìjọsìn fún wa wọ́n fi ṣe kàlùbárì nínú ọ̀rọ̀ yìí táwa ní gbalada ni ṣé èkìrí táwọn ò bá gbà wọ́n àwọn ẹjọ́ àràfà ló mọ́jú sátọ̀dé àwọn gbà fún ọmọ adé lábẹ́ ní ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba torí wípé kí ni káyọ̀ bọ̀ sí sátọ̀dé àwọn àgbà ohun tó wá máa wọn táwọn òbí bẹ́ẹ̀ gbà kò ṣe pé torí ọ̀lẹ àbáwọn ò lágbára láti gbà wẹ̀ ṣùgbọ́n torí báwọn ráàdì ìjà lọ́bí sọ̀rọ̀ wá lè ọ̀sẹ̀ lágbó fẹsẹ̀ rílẹ̀ torí ẹ̀ má gbà wẹ̀ yọ sátọ̀dé àwa rẹ̀ tó fẹ́ gbà jọmọ́ táwa wá kì mọ́lẹ̀ ah, nígbè ni ó yá àfírà lọ́jẹ́ àwẹ̀ rárá tó bá ti jẹ́ pé lórí ìmọ̀ ni tó bá ti jẹ́ lórí ìmọ̀ ni lè ti háàdù láàyè kọ́dún lèrè si ha bí àpapọ̀ bá fi tó fi ìmọ̀ tó fi a ní fi ọ̀rọ̀ afọ káwá ti gbá ti ẹ̀dànù tó bá jẹ́ pé méjèèjì dúró lórí ẹ̀rí ni àwọn òkèra wọn ni kọ́nà ọba kó fi wá ṣe kò dáadáa ilé jẹ́ mẹ́jọ nínú àwọn ṣe lóore tí a lè mójútó nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí ká má fi tó jẹ́ àwọn bíi súnmọ́ nù fífírọ̀ irun tá a máa ń fa ní ara wa ni èékánná ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àáfi ilẹ̀ títí di ìgbà tí ó bá di ọjọ́ rìn ilé ìjẹun tí a máa ń mójútó kọ́nà ọba àdìsí ọlá kò fi wá ṣe kò jẹ́ dáadáa. وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين اقول قولي هذا استغفر ولكم واستغفروه انه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين Praise to Allah the Lord of the world May the peace and upon the Prophet The topic of our sermon today is on the benefit or the favor of Allah subhanahu wa ta'ala upon the believers regarding the first ten days of the year that is the twelfth month of uh, the Islamic counting of the month we know that in Islam Allah subhanahu wa ta'ala has blessed this nation with counting that starts with Muharram and ends with Zulhijjah. So this is the end of the last month of the year according to Islamic counting. And today is the fourth of the month of Zulhijjah. The Prophet sallallahu alaihi wasallam mentioned that ما من أيام العمل الصالح أحب إلى الله فيه من هذه الأيام. That there is no day of the year that good deed is enough to Allah than this day. That means whatever good that you do on this day, this ten days of the Hijjah, is more beloved to Allah subhanahu wa ta'ala. For that reason, it is very good for the believers to increase in their good deeds during this day and, in, and to also shun evils, to go away from evil deeds in this month. We have said in the khutbah that there are two things that we need to take into consideration during these ten days. And the first is that good deeds in general, we should try as much as possible to increase our good deeds in this day. As the Prophet sallallahu alaihi wasallam said, any good that you do in this day, in this day are more loving to Allah subhanahu wa ta'ala. And we have mentioned specially some eight deeds that are very important during this day. And the fourth that we mentioned is zikrullah, remembrance of Allah subhanahu wa ta'ala. As Allah said, وَاذْكُرُوا اللَّهَ فِي أَيَّامِ مَعْلُومَاتٍ That remember Allah subhanahu wa ta'ala very much in these days. And that uh, those are the days of the Hijjah. Remember Allah subhanahu wa ta'ala. Ya أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا O believers, remember Allah subhanahu wa ta'ala very much. وسبحوه بكرة وأصيلا and glorify the name of Allah in the, in the morning and in the evening. واذكروني أذكركم and after remember me I will remember you and do not be like those that forget Allah. When you forget Allah, Allah will make you to forget yourself. And the, one of the companions went to the Prophet sallallahu alaihi wasallam and said, إن شرائع الإسلام قد كثرت عليّ The ruling, the Sharia of Islam is too much upon me. I cannot carry them out on. O oh, messenger of Allah, guide me to something that when I do it, it will make it easy for me to worship Allah subhanahu wa ta'ala. He says, La yazalu lisanuka rasba min zikrillah. Make sure that your tongue remembers Allah subhanahu wa ta'ala always. Always do zikrillah. Saying subhanallah, walhamdulillah, wa la ilaha illallah, wa Allahu akbar especially saying Allahu Akbar and saying La ilaha illallah more often during these days. Another thing we mentioned, al-ikbaru min as-salat is to always pray our salat, to be regular in our salat. As the Prophet sallallahu alaihi wasallam said, man ghada ila al-masjid waha, that is whoever goes to the mosque in the morning and in the evening, Allah subhanahu wa ta'ala a'adda Allahu lahu nuzulahu kullama ghada and every time that he goes to the mosque Allah is going to prepare for him a present presentation on the day of judgment beitan Allah is going to build a house a mansion for him in paradise by going to the mosque another thing we have mentioned is an iftaru min tilawati al-Quran is to remember is to recite the Quran the book of Allah after the zikr to al-Quran The Prophet ﷺ said the best form of remembrance of Allah is to recite the book of Allah. Mu'atadabur and to reflect over the meaning of the Quran and to act upon the Quran. When we read the Quran, we can read the translation of the Quran and try as much as possible to practice the teachings of the Quran. Part of what we have mentioned as soul is to fast during these days. We are not telling us to fast the whole day, but much of it especially we can start on Sunday we can fast on Monday on Tuesday Wednesday Thursday Friday and with them yawma arafa is Saturday and the best and the best of it is to abandon it because of the statement of the Prophet of Muhammad so that we said la yasumanna ahadukum yawma sabt illa fima furida alaykum none of you should fast on Saturday except what is compulsory upon you. I will know that some of Arafah, fasting on the day of Arafah is not compulsory. Part of what you have to do on the day of Arafah is to pray to Allah subhanahu wa ta'ala to make much supplication. Inshallah, on next Friday we are going to talk much on the day of Arafah, inshallah. So these are some of what we have mentioned. Wamiya dua is to also say supplication to pray to Almighty Allah. وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين قوموا لصلاتكم يرحمكم الله قامت الصلاة الله